إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار هذا قلتهم الله أطرى الله في الجامع وأتواجه النبوة محمد وقوة على إليه النبي وصحابة النبي يقولون أدولهم كفي بين كل كلمة بوان ترى طريق السنة للإمام الطبري أبو جرير الطبري عليه رحمة الله هي أمة الله lè gbé áká wọn náà ni ilé ń jẹ́ rọ́pùnù fọ́ọ̀tì ìjọ ogójì حدثنا علي بن سهل الرملي بسم الله الرحمن الرحيم قال الإمام الصلاة رحمه الله تعالى حدثنا علي بن سال سالنا والنبي حدثنا البريد بن مسلم عن عثمان علي العاتكة عن أبي أمامة رضي الله عنه قال أتى رسول الله صلى الله عليه وسلم بقيع الفرقد وقف على قبرين سريين فقال ألقأتم هنا فلانا وفلانا أو قال فلانا وفلانا فقالوا نعم يا رسول الله فقالوا قد أقعد فلان الآن يترك ثم قال والذي نفس الذي لقد ضربت لقد ضرب ضربة ما بقي من قوته إلا انقطع ولقد قارب قطعه نارا ولقد صرف ولقد صرف صرفة سمعها الخلائق إلا الثقلين للجملة ولولا ولولا تبغيث ولولا تبغيث في قلوبكم وتزوجكم بالحديث لسمعتم ما أسمع ثم قال الآن يدرك هذا الآن يدرك هذا ثم قال جنتني قد قصت لكم لقد قلب قربة ما بقي من عضو إلا انقطع ولا استطاع قطره نارا ولقد فرقا صرخة سمعنا سمعناها سمع الخلائق إلا التقريب من الجن والإنس ولولا تمعيكم في قلوبكم وتسجيلكم في الحديث لسمعتكم ما أسمع قالوا يا رسول الله ما ذنبهما فقال قال أما فلان فإنه كان لا يستنزل من الكون وأما فلان أو فلانة فإنه كان يأكل لجمع الناس حدثنا محمد بن يزيد الرفاعي وحدثنا ابن خبيب وحدثنا محمد بن علاء حدثنا أسود بن عامر حدثنا أبو بكر بن اياس جميعا العامش آه، سعيد بن عبد الله عن أبي بغزة عن أبي بغزة الأسلمي قال قال أنا رسول الله صلى الله عليه وسلم يا معشر من آمن بلسانه ولم يرقي الإيمان قدره ولا تتبعوا المسلمين ولا تتبعوا عوراتهم ولا تتبعوا عوراتهم فإنه من اتبع عورات عوراتهم فقد الله عوراته ومن تقطع عورته يصبح في بيته اعطى كتاب الحمد لله وحده وكان الطراب منه في يوم الأربعاء الثاني عشر من شهر المحرم الحرام اتجاه سنة أربعة وثمانين وألف وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا دائما إلى يوم الدين آمين آمين آمين الإمام الطبري رحمه الله تعالى شرع طريق السنة فلبيه وشلاليه هو تقنجة إلى أن أهل السنة والجماعة لبيه هنا اللي عم بابا مين جاي pé abáláṣí ìfìsí akérèlé ẹjọ wọlé ní pé mùsùlùmí máa ń jìnà sí يعني التحرير من التقويم أحد ما لم يقله kí ọmọ ọkọ nǹkan tí èèyàn sọ èèyàn gbọdọ̀ ṣọ́ra fún nǹkan rẹ̀ yẹn ni pé ìjìnà sí ìmọ̀ àpárọ́ máa ń yàn ìmọ̀ sọ pé lágbájá sọ báyìí tó ti pẹ́ nìyẹn ò fi sọ̀rọ̀ nǹkan báwọn arábìnrin náà ní kí ọmọ wá ìtumọ̀ fún ọ̀rọ̀ ọlọ́rọ̀ ní ìtumọ̀ tó ṣe pé ẹni tí ń sọ̀rọ̀ rẹ̀ gangan ọ̀gbà nǹkan yẹn ní èrò bẹ́ẹ̀ bọ́yẹ̀ ni pé ìṣètò tí a lórí sọ̀gbọ́n ọ̀rẹ́ sọ́lá tó kọ́ wa òun náà lè fi ta bá ti rí ọ̀rọ̀ tí ó rí báyẹn àbí kéèyàn ní àkíyèsí kí wọ́n sáré máa mú ìdájọ́ láti lè ro àwọn ọ̀rọ̀ báyẹn. torí pé etí kìíní yẹn máa ń bàjẹ́ ní àwùjọ nínú mọ̀lẹ́bí láàrin ọ̀rẹ́ kódà láwùjọ ẹ̀sìn kìí ṣe nǹkan kékeré pàtàkì jùlọ bí àwùjọ ẹ̀sìn lórí ọ̀rọ̀ alágbára jù wọ́n jẹ́ pé tí èèyàn wí ká máa kó sí lẹ́nu ká máa sọ fóun ló sọ àbí ká máa bá wá ìtumọ̀ sọ̀rọ̀ yìí ló pàtàkì gan aṣọra tẹ̀lé kò sí àǹfààní kankan tí ẹ fẹ́ jẹ níbi ewu tí ẹ bá ń kà àbí tíra tí ẹ bá ń ké èèyàn ń wà sí gbogbo kí èèyàn máa yí padà lọ kí èèyàn máa yí padà tẹ́lẹ̀ tí àwọn ìrètí ọ̀pọ̀lọpọ̀ wa bó ṣe yí padà ó ti gbé ńgbà kan ìmúra rẹ̀ ò kì í rí láyè sọ wọn náà lọ bí kòkòrò rẹ ti máa rí wọn àkíyàn máa ṣòkòtò lílọ sí òkè bóyá ni pé èèyàn rí àbíyàn kà àbẹ́yàn ń gbọ́ ike bó ṣe yẹ kí mùsùlùmí ọmọ múra tí ọlọ́run bá yọ lójú náà rẹ̀ lẹ́yìn. bẹ́ẹ̀ ni àwọn oríṣiríṣi láwọn obìnrin náà káwọn náà kí wọ́n lọ ṣiṣẹ́ àbòyìn kí wọ́n lò ní ọ́ọ̀bùnrin wọn àti ọ̀pọ̀lọpọ̀ máa ṣògbọ́n yẹn ni pé òǹkàlùkù ń tẹ̀síwájú náà ni nokori ka nokori wa ti gbọ́ ọlọ́sìn yìí ló kálukú padà ìyẹn náà tí wọ́n ń yí padà níbi àwọn nǹkan rú àwọn nǹkan yẹn bẹ́ẹ̀ náà ni mùsùlùmí ẹni tó fẹ́ tó fi ọlọ́run ọgbọ̀dọ̀ máa ń yí padà níbi ìwà náà níbi ìwà níbi ìṣesí níbi ìsọ̀rọ̀ níbi ìgbọ́ọ̀rọ̀ gbogbo ènìyàn gbọdọ̀ yí padà gbogbo náà ló wà nínú manhaj manhaj alùpùpù náà fi ta ààbò lé مع الأخبار هل كنا نبقى كما نلو pẹ̀lú ìròyìn tá a bá gbọ́ ìgbéná ni àìmọ́mù kọ́ra rí òun ni ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ wa níbí ẹ sì rí pé gbogbo nǹkan tí wọ́n ń sọ tó bá sọ tó bá sọ bọ̀ sọ̀rí ètò ìyà kí tó wá láti inú tó ń nàgà gan ni ó fi rẹ̀ ìlú pé ṣàdí ìgbàgbé ń sọ mọ́ ọ̀rẹ́ sọ́nà. kọ́ra ẹ ní pàkíyèsí pé tí bá lo àwọn àdìsí kan tó sọ rẹ̀ ẹ ti padà rí èyí tó wà sàfì bọ̀ torí pé afárá ti tẹ̀lé ní àlèmọ́ mọ́tọ́lá yìí èyí tó kàn tó jẹ́ bá ní ìpínlẹ̀ kan ní kìkì náà tó kálíkà fi kún kálíkà fi kún ẹ̀rí náà ni kì í ṣe kó gbẹgbẹ ni wọ́n gbé ara lé ibi tí àwọn aka ní èlé òun náà ni wọ́n ní حدثنا علي بن سهل الرملي wọ́n ní علي بن سهل الرملي قل حدثنا الوليد بن مسلم قل وليد بن مسلم قل قلت قرأ النبي فعلا عن أبي العاقبة لقد ربيعتك عن أبي أمامة رضي الله عنه látọ̀dọ̀ àdínkù náà náà ni wọ́n ti gbọ́ ọ̀rọ̀ yìí قال فضليت حتى رسول الله صلى الله عليه وسلم بقي على غرقة النبي لو فيه ìdí àìsọ́tà wọ́n tó nípa pé àwọn ọ̀pàá ẹni pé ìjọ máa ń sin àwọn òkú mùsùlùmí sí àlẹ́bí lọ́bẹ̀ ọlọ́bẹ̀ ṣe ti àwọn ṣàárẹ̀ wà ń bẹ̀ nígbà tí a ní orí káàkiri ọwọ́ kan fa àyà ọ̀bùnrin ní ànániwá tí ó síbi sàárè méjì kan lẹ́nu tó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kọ́dà tẹ̀lé yẹ́yìn sàárè méjì sàárè méjì ó ní tẹ̀lé yẹ́yìn pé ìpẹ̀ ìpẹ̀ tuntun ti wà níbẹ̀ ni wọ́n tẹ̀sìn àwọn òkú méjèèjì ẹni wọ́n lè fi wọ́n lè tẹ̀rẹ̀ yẹ ìdílé méjèèjì tuntun. tọ́ anábìsọ̀ lọ́wọ́ rẹ̀ sọ́lọ́ wọ́n ní mọ̀kọ́lì anábìwá ní àdàfẹ́ńtò ọ̀nà ọ̀làrin ọ̀sán tí lágbájá àti làkàkèké gẹ́gẹ́ ọba bẹ̀rẹ̀ pé ibi náà ni ẹ̀sìn lábẹ́lá sí kùlánà lúwà kùlánà tà ẹni pé èèyàn ọkùnrin kan lágbájá lọ́kùnrin àti lágbájá ní obìnrin. àwọn ọ̀nà kùlánà lúwà kùlánà àti lágbájá àti lágbájá ẹni pé bóyá ọkùnrin àti obìnrin àbí ọkùnrin náà ni àwọn méjèèjì. àlẹ́ fi à ń bèèrè pé síbí ilẹ̀ ẹ̀sìn lágbájá sí sílé ilẹ̀kùn lágbẹ́dá sí ẹlẹ́mìdá kọ́ọ̀rọ̀. Fàkọ́ọ́lù náà àdìyá ọ̀sùn lẹ̀wà. Wọ́n níbẹ̀ ní ìdáyé la fi wọ́n sí kó òbí ṣe ọlọ́run. Fàkọ́ọ̀lù àlẹ́lúwa ní kọ́dẹ̀ ìpò ìdá kọ́dẹ̀ ìpò ìdá fúláàánú. Àlẹ́bí ni wọ́n ti dá lágbẹ́dá jòkó àlùfáàn ní ìsìn wọ́n ti di odidòkó. Yóò sọ̀rọ̀ ìgbà tí wọ́n ti lọ sáré rẹ̀ ìyà náà ni wọ́n fi ń jẹ́ wọ́n lò wọ́n lò ṣẹ́ká máa ń sọ nípa ìyà inú sáré pẹ̀lú àwọn àdéhùn yìí lẹ́nu ìfúnmọ̀ pé àti ìyà ń bẹ nínú sáré lọ́la tẹ́lẹ̀ sọ bọ́ ọ̀rẹ́ fẹ́lẹ́ tí ó bá ń ṣàdúrà sí òkú. يعني كل كتبات إنسان الآن الشافعي الآن كيف كذا أنا اللهم اجعل قبره روضة من رياض الجنة ولا تجعل قبره حفرة من حفر النار يعني كي أنا من بلغ ibi sàárè òkú yìí ìgbàgbó bá gbé síbẹ̀ ọlọ́run kó lè kó jẹ́ àbàtà ìjẹ́ náà ni ọlọ́run fẹ́ ti kó jẹ́ inú náà náà la fẹ́ lọ lè gbé ẹni yìí sí. tó wọ́n ní pé ìyá sàárè ànábi fi hàn lẹ̀ pé àwọn òkú tó ń lọ lè dúró sí yìí sàárè wọn ni wọ́n ń jìyà báyìí wọ́n ń jìyà wọn. ànábi wọn ní wà láwùjọ yìí lọ́sí sí ilé yìí ànábi ni mo fi ọba sí ẹni ní bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ búra. لقد ضرب ضربة ما بقي منه عدو أنا بن والوطني نزل تشقي كريك تمسك لا رما إلا انقطع بوريك لهلو دي ولا ولا wọ́n ti lu borí kèrè ti já apá ti já ẹ̀jẹ̀ ti já kèrè ti já àlẹ́bí ni ìyà tí ń jẹ lọ́wọ́ lélẹ́ yìí kọ́dà wàlà kọ́ta kọ́ yàrá ọ̀bùrùhún náírà nì kọ́dà tàrí rẹ̀ iná náà ní ń fẹ́ nílẹ̀ yìí iná ń fẹ́ nínú tàrí rẹ̀ àlẹ́bí ni wàlà kọ́ni tọ́ra kọ́ sọ́lọ́kọ́ta nì olókùn yìí wá ń pariwo ariwo ṣe pé tẹ̀mí àkọlá ikù gbogbo ẹ̀dá ọlọ́run bá ní gbọ́ ilá sàkọlẹ̀ ìyìn àtàlìjẹ̀nú nìkan lè ní gbọ́ tó ẹjọ́ wá jẹ́ ẹni bí òkú tó jẹ́ ẹni tí kò sí lọ́hùn òkú tó jẹ́ tó ṣe pé a máa yapa àṣẹ ọlọ́run kété tó bá ti wọnú sàárè ìyẹn ní kódà kété tó bá ti kú láti ti mọ̀ fóun dáhùn kété tó bá ti kú báyìí ní ìmọ̀ fóun dáhùn ni ó ti mọ̀ fóun ti ayé lò gbogbo rẹ̀ lórí ìbàdí bá tí kò fẹ́ kú gan ló fi mọ̀ mọ̀ pé á ah, òun náà ti ayé yìí lò ẹlẹ́ni yóò ti kú tán ìwé ẹ̀sẹ̀ máa rí pé á ah, òun wá ti àwọn ti ayé yìí wá tí mo lòún já sí sọ alẹ́ni sọ̀rọ̀ wọn àyọ̀sẹ́lá sílẹ̀ ní nínú nǹkan tó ti ẹ̀kọ́ máa ba ọmọ ènìyàn lẹ́rù sára tẹ̀lé ikú ọ̀bọ̀n lẹ́rù ìgbà àtìlẹ́yìn yóò kú náà ni ọyẹ kí sáré kó bá lẹ́rù ṣe pé wọ́n gbẹ ilẹ̀ fún orí ìsìn tó fi lè yàn mọ́lẹ̀ so ẹwọ bí àsìkò yìí lè wọlé orúmú ẹwọ ìtarawa náà wọlé orúmú kápẹ́wá ní kọ́lá fẹ́ gbé ẹ̀sìn ọkọ̀ sílẹ̀ kọ́lá fẹ́ wà ní yàrá rẹ̀ yẹn wọ́n pariwo pé orúmú ní yàrá rẹ̀ kápẹ́wá ní wọ́n gbẹ ilẹ̀ ẹlẹ̀ wọ́n wá rí yàn bọ́ lè kọ́ tí wọ́n lásán wọ́n tún da pápólé lẹ́gbàá náà tó wá fi ìpẹ̀bó ọ̀lọ́ ìrìn àwọn ní eléyìí tó ń tọ́pọ̀ ìmọ̀ bàrà lẹ́rù tí a bá jẹ́ tí wọ́n lẹ́sùn orí láyé o tí a bá jẹ́ tí wọ́n lẹ́sùn orí ní ọ̀kẹ́ àmà ẹ̀rú ọlọ́gbọ̀n bàyà fún yẹ lásán kásẹ̀lọ́ ọmọ ogun tí ń ṣẹlẹ̀ nígbà tí ẹ̀ fẹ́ kú ó dáhùn rí tí wọ́n ń gbé àwọn èèyàn wọnú lẹ́lẹ̀ tó ti ń bò wọn mọ́lẹ̀ tòótọ́ tí wọ́n ń bẹ̀ lásán rí àwọn ọdún òbí wọ́n kọ́kàn láì ká ọmọ wàá bẹ́ẹ̀ wọ́n ti kúrú fún ọta fún síbẹ̀ ni orílẹ̀ o àbí wọ́n kọ́ òṣèlú ọ̀pá aláwọ̀ ọ̀tá lórí ló padà wáyé ó tún dídé òkè ìjọba kìí àná tó ìyẹn gbọdọ̀ ọ̀pá ẹ̀lẹ́rú wọ́n á wo ẹlòmíì wọ́n náà lọ́rẹ̀ ẹlòmíì lábúrò ẹlòmíì níyà ẹlòmíì ní bàbá ronú àbí ọba ti kú òun tó wà. sọ anábì sọ̀rọ̀ wọn ọ̀rẹ́ wọ́n ń ṣàlàyé fún wa títí àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ ń bẹ̀rẹ̀ lé nǹkan tí ń ṣẹlẹ̀ ń sàárè yẹn lélẹ̀ tó wà láàyè náà gbọdọ̀ gbà á gbọ́ tí ọ̀gbẹ́ lè gbà á gbọ́ ẹnìyẹn ìsìláàmù rẹ̀ ń mì ní ẹ̀sẹ̀ tó Abubakar Siddiq kọ̀ọ̀dé ọlọ́ rẹ̀ nínú ìṣesí rẹ̀ òun náà ni pé akọ̀tùmọ̀lù àìsàn ọ̀rẹ́ ọlọ́ rẹ̀ ìṣesí rẹ̀ ni pé nígbà tí òkú wá kú kò sí bí òbí rẹ bó ṣe lè lágbára tó ètò ni á fi fi mọ ìgbà òyìn lára o àwọn èèyàn lórí osman ọdẹ ọmọ àìní kó mi bọ́ lójú rẹ̀ kò ní fọ́fọ́. ìgbà tó bá ń wẹ̀ ìgbà tí wọ́n bá kírun sí ra osman ẹ̀jẹ̀ kó tó kún àwọn yẹn ti ṣàkíyèsí òfúrọ̀lù pé nígbà tí wọ́n bá ti fi wọ́n gbé òkú bọ́ọ̀lù sàárè báyìí òfúrọ̀lù ọ̀tọ̀ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yìí wọ́n ní wọ́n àwọn àtúnkò débi pé irun gan rẹ̀ tẹ̀bọ́ọ̀lù irun gan rẹ̀ ló ti tù kí omi yẹn yóò tún fi gbogbo irun gan rẹ̀ ọ̀nà wa ti òṣùwọ̀n ìlú kí ló dé àti kí èsì olóṣù dé pé ńgbà tí a bá ń lò sí wọn nù sàárè ìgbà yẹn ni ọmọ ń sọ fún ọ ní à tó ṣe ọ̀pẹ́ sàárè yìí olóhùn ni awọlù mọ́nzìlì ń lẹ́yìn àkẹ́rẹ̀ tó wà dúnìyà tó là kọ́kọ́ bọ́ sọ ìdí ẹni máa ń sọ kalẹ̀ láàrin ó fi ayé kalẹ̀ òsèlédì ó sì gbẹ́sẹ̀lé àlùkìyàmà tààrí ìdíkọ́ sọ fún ayé pẹ̀lú àlùkìyàmà. wọ́n ní wà ìdá àtúnẹ̀lmọ́ọ́kì ó ní sí ibi tí èèyàn sọ kalẹ̀ sí lákọ̀ọ́kọ́ yẹn ní sísàárì wájú tó gbé ìrẹ̀lẹ̀ bá ti dá oníyá tòun máa ń bà ìdá gbogbo tí ó máa ń ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ náà á jẹ́ pé yóò dáa nù. àwọn tó bá jẹ́ pé sàárè bá ti burú pọ́ ní ènìyàn gbogbo tó ní èèyàn máa sọ̀rọ̀ lẹ́yìn ìgbà yẹn aburú yóò máa jẹ́ fún yàn. lónà ni mùsùlùmí ọgbọ̀dọ̀ ṣọ́ra àlẹ́ ó ń ṣàlàyé nǹkan tí ó ṣẹlẹ̀ sí ẹni yìí ó ní wà lápọ́tà tọ́yà ọ̀pọ̀rọ̀ owó náà ó ní à ah, ilẹ̀ ní ìtàrí rẹ̀ yìí iná náà ti bẹ́ẹ̀ ẹgbẹ́ tí a máa ní wọn ayà pọ̀ hàn àkọ́ọ̀nù kiri rẹ̀ sí pé àwọn fìràhùn sí pé yóò يوري يوم وضع النار يعرضون عليها غدوها وحشيا روانيا ني بدي فرعون ضبطا ني دي دي تاريخ نوعهم النار يعرضون عليها غدوا وحشيا ويوم القيامة في حال الشكوك هذا فرعون أشد العذاب الوالي تبعد يوم القيامة يعني كيف نثبت وعدين وطارير ونثبت وعدين وطارير ọlọ́run ní ẹ̀fà iná ọkùn iná yẹn ní páìpù iná ẹ̀fà wọnú sàárè ìràhùn yẹn ní gbogbo ẹ̀ tó bá rí báyẹn ti gbé ìwà fìràhàn ní bẹ ní ọwọ́ rẹ̀ nínú tọ́lọ́mọ bó ṣe fún mi wọ́n fa páìpù iná tí ó wọnú sàárè nínú làmẹ́lẹ́ wa kọ̀dí sàlàkọ́tà tó yára ọ̀bùrù owó náà wọ́n ti gbé à sàárè rẹ̀ yìí iná náà ló kún sílẹ̀ tí ń tó fẹ̀rẹ̀fẹ̀rẹ̀fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ ní iná tó wà ń lẹ̀ bákan náà wà lápàdé tọ́ra pa tọ́ra pa sani ànábi ní òkú ìwádìí pariwo kan tó ṣe pé gbogbo tọ́lọ̀ ń dání ń bọ̀ àbáwọ̀ yẹn nìkan níbi ìwà yà ní àtìyàn àtàlìjẹ̀lú nìkan ní kìí gbọ́ níbi ìwà yà ní àlẹ́ sọ̀rọ̀ sọ́lá ní pé wàlúwà ìpè tẹ́ bá gbọ́ tẹ́ bá ń gbọ́ ìjò tí òkú ń kéré lọ sàárè ń wà láyé ẹ̀dẹ̀ dàkú tí a bẹ́yìn náà bá ń gbọ́ ni àmọ́ gbogbo àwọn dábàá àwọn ẹran adìẹ gbogbo wọn ni wọ́n ń gbọ́ àwọn bàtà àwọn ènìyàn gbọ́ fún òun ni pé ọlọ́wọ́ àdáwọ̀ ìrọ̀lọ́dún àríyá bọ̀dún wọn wà sí àwọn yọ̀wù mọ̀tẹ́kù mọ̀tàà adìpẹ̀lú àádàdàrà ẹ̀wọ̀n àṣìṣàdàlà àdà. ọlọ́run ní pé wọ́n fa iná eh, páìpù náà wọ́n fa olùsàárè ẹni tí oúnjẹ fẹ́ra àwọn àtẹ tó bá rí rẹ̀ náà tó wọ́n náà ní pé ariwo yẹn àwọn ènìyàn àní ń gbọ́ anábìrin wà láwùjá tẹ̀mùrí lórí sí kòlóògì kún níbi bá ti pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tó ti kún sí ọkàn yín àwọn bùkátà oríṣiríṣi تكون في الوطنين وتزيدكم في الحديث أتكي أو أتكي كتير ونصف أنا بالله سمعت وما أسمعت إنه غضبوا في مدري ẹ bá ń pọ̀ kàn sí ń lọ yìí àbúrúwa wọ́n ti fi àwọn nǹkan àwọn ọ̀rọ̀ àwọn bùkátà oríṣiríṣi àwọn nǹkan oríṣiríṣi ọlọ́dún ti di ọkàn yín ẹ̀ ní gbọ́ sọ ẹ bá wọn gbọ́ lórí àlẹ́ sọ̀rọ̀ ọ̀sọ́lá tó ti bọ̀ mí. tó máa kọ́ ànábi ní wọ́n tó máa fi ẹnì kejì ó ní àlàán yóò dọ̀ ọ̀pọ̀ ààrà ó ní wọ́n tó ń lẹ ẹnì kejì yìí náà àlàán yóò dọ̀ ọ̀pọ̀ ààrà ìyá tó ń jẹ léyìí náà nínú sáré rẹ̀. tó máa kọ́ ànábi tó ní wàlúwàlú yóò ti لقد ضرب ضربة ما بقي منه عدو ìyàtọ̀ ti jẹ òun náà kò sí oríkèé kan níbẹ̀ lára ẹni yìí ilá ń kọ́sọ̀ à oríkèé yẹn gbogbo ẹ ti rí tó ti lù ní gbogbo oríkèé rẹ̀ ti rí wọlé tó oríkèé rẹ̀ ti yọ bọ́wọ́ ti yọ gbogbo gbogbo ní tó jọ ẹ̀mí oríkèé o gbogbo ti rí lé ó ti rí kalẹ̀ lẹ́yìn ọ̀kan. náà ولقد تغير قبره نار تعرف يا نار هنا ننجو بالفلفل ولقد صرف صرفة أنا بني لنا هنا قالوا قالوا تشكر الجميع على الخلائق بوفوة لا تنو جانين جو إلا الثقلين يعني يعني تنجنون الكخ أنا أبوالي وياه wàlẹ́wùlá tọmọrí ìjọba tí ó polówó ní kò mọ̀lẹ́ tí bá ti tó bóyá àwọn ìwà eré àbí àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí ń bẹ nínú ọkùnrin àbáwọn bùkátà oríṣiríṣi tó ti kó lọ́kùnrin pọ̀tọ̀tọ̀ yìí ló fún fúlẹ̀ àlè àti àlékún ọ̀rọ̀ tẹ́ lọ ń sọ làtẹ̀lé tó rán àtìmá ẹ̀yìn ọ̀gá àwọn sọ̀rọ̀ wa ti ànábi kí ni ẹ̀sìn àwọn méjèèjì yìí báyìí ànábi ni amma fulanu oníṣẹ́ rí ẹni àkọ́kọ́ yìí fa iná wo kí á nà láàyè tẹ́gbẹ́ ya sáré fún tẹ́gbẹ́ olùwáyà náà ń bẹ nínú pẹ̀lú ألكي جنسية أو فلان فلانة يركي أو بركيكي فإنه كان يأكل لؤوم الناس هو من جيما عمين يعني ربا رب من من صار ليني لن أسير الصار لكي فإنكي قلني ورميك ونصر لك كنت جاوانا كالي ونبني أو غريبا فالنبي من كتاب يمشي هذه كلمة رواية صحيح البخاري كان يمشي بالنميمة كل يقول من ذكاء كريسية يوم الدوم فكاء كريسية فالنبي وصلى من كتاب فسبب ìyà fún ẹni ìrẹ̀lẹ̀ tó iná mú kọ́ bàrí ẹ̀rí nígbà tí àwọn tó ń sàkúrẹ́jù àdéhùn yìí wọ́n lè sọ ṣì ìgbà àdéhùn sọ̀rọ̀ àdéhùn yìí àmọ́ ẹ̀rí tí mo sọ lẹ́ẹ̀kan الذي من طلائلات الوالد تسمي خير الشاهد هو عرفت مصدر القرآن المسلم ذلك معنى إنني عرفت هنا دونك في تطواتي في من طلائلات موالاقنا ولي حدثنا محمد بن يزيد ولي محمد أم يزيد ومن وضعف الرباعي حدثنا ابن خديج حدثنا محمد بن علاء حدثنا أقبل بن عامر حدثنا أبو بكر بن عياش جميعا يقولون رحمه عن الأعمش يقول رواية الأعمش عن سعيد بن عبد الله عن أبي بردة الأسلمي قال قال وقال لنا رسول الله صلى الله عليه وسلم الذي تضاقي يا معشر من آمن باللسان ó ní mo pẹ̀lú tó ṣe pé ẹ ìgbàgbọ́ lórí àwọn wàlẹ́mílẹ́ ikú lè ṣe máa ń kọ́ lùgbà àmọ́ ìmọ̀nà ọ̀wọ́ kan rẹ̀ yóò máa kọ́ jáde bí mùsùlùmí làwà ṣòkòrò yóò dúró di mùsùlùmí àmọ́ ní wọ́n kan rẹ̀ tí mùsùlùmí máa ń gbàgbọ́ kọ̀ bá gbọ́ tí mùsùlùmí máa ń kú sínú ọkàn rẹ̀ ẹlòmíkà ń jẹun sílé pẹ̀lú orúkọ lásán ni ìjọba ń wọ àdìsọ́kàn rẹ̀ pẹ̀lú kèbìrí pẹ̀lú ẹlẹ́bọ ìkàkàn náà ni wọn àlẹ́bìnrin rẹ̀ ìfẹ́ rí báyìí àlẹ́bìnrin lá tàfẹ̀dáàbò ẹni mùsùlùmí ẹ má máa sọ̀rọ̀ àwọn mùsùlùmí lẹ́yìn máa wàlá tẹ̀sẹ̀ lè ju àwòrán ọ̀sìn ẹ má máa wá láì fi wọn káàkiri má ẹ máa wá àkiri wọn abúrú wọn ń máa wá káàkiri má ìtumọ̀ rẹ̀ ní pé ẹni tẹ́ bá ti ti ń ṣe irú ìṣèṣì báyìí ṣe pé àìdá ẹni tí ń tẹ̀sí ní ọmọ wákàkiri ìjẹ́ dójú ti ẹni tó ń tẹ̀sí ọlọ́run náà ní ọmọ wákàkiri ṣé wọn ẹ má dá papọ̀ ẹni tó ń jẹ́ pé aláburú ẹ̀dá ẹni tó ń jẹ́ aláburú ẹ̀dá ẹ ṣe ọ̀dọ́ ní ilé títà láti kí ìrún máa sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn àwọn àìsàn ń bẹ tó ṣe pé kí ẹ bá sọ̀rọ̀ ẹni yẹn lẹ́yìn ẹ̀yìn náà ló ti sọ̀rọ̀ rẹ̀ kò sì lè já sí ẹ̀ṣẹ̀ fún yẹn lọ́dọ̀ ọlọ́run ọba ìyẹn sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn kò sì lè já sẹ́sẹ̀ fún yẹn ẹgbẹ́ náà fa aláburú gbogbo yí ohun kò lè ṣe nu aláburú tó bá jẹ gbọ́dọ̀ lè sọ̀rọ̀ rẹ̀ pé lágbájá aláburú ni yóò bọ́ mẹ́ ẹ̀sùn lásán ni ẹni kí ló dé ọba kan tó ń lò lé ọba àti ni mo ló di ọlọ́wọ́ gbé wá ní lóde akójú lágbájá gbé lówó ń lò ní yìí ó ti wo lágbájá ó lù ú lè dè báyìí á kí ló à ah, yóò bá yí ẹ̀jẹ̀ ni ó ti bá yí ẹnìkan jẹ́ ń lò ní yìí ẹ̀ kò ní ní ọfẹ́ o tòkí ìrọ̀lọ́dẹ̀ ti rú àlàyé yẹn ní wọ́n bá da kó bá dùn tọ́ba tó gbọ́ wọn ni àwọn gbọ́ pé ọbẹ̀ tó ṣe wá ìta ní àkáyẹ̀wò sọ̀rọ̀ ẹ̀wò ní ìkìlọ̀ fún ọ ni ìyẹn èyí ṣe pé èèyàn lọ lè yé sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn èèyàn fi tọ́ ẹni tó fẹ́ kó sí ọ̀jàgà èèyàn fi tọ́ ẹnìyẹn nù kí wọ́n rí ẹni tí kò ní ìwà bú kò láburú lọ́dọ̀ tí ń ṣe tó ọwá ń dìde láti máa bàá jẹ́ aburú lágbára níbi látàgbẹ̀ tí aburú nìkúrú ẹni yẹn ẹni tó nígbàgbọ́ lórí àwọn ni kẹ́tí ẹ̀ bá jẹ́ tí ìgbàgbọ́ ń bẹ nínú ọkàn rẹ̀ kọ́ra tí ẹ̀ bá rí ẹni tí ó ń ṣe tó náà jẹ tọ́nà tí kò dúró délé tí ẹ̀ wá rí àwọn àìsàn tó ń ṣe àbí àwọn àti nǹkan tó jáde látọwọ́ àti ṣe ní àti ṣe àbí àti sọ tó jáde lọ́wọ́ rẹ̀ wò ní máa jẹ́ pé ọlọ́run ló báyìí pé àhá ọlọ́run ló tó dára lè sọ nìyẹn kíkẹ́ látàgbẹ̀dá mú ẹ̀lú mùsùlùmí àlẹ́bí ní ẹ̀mí tó ti fẹ́ wọ́n dára lè kọlifá yẹn wa yá máa ṣára mẹ́rin ámẹ́rin lè fẹ́ nìyí ẹ̀yìn tó ti pé àwọn nìkan lẹ́ni nígbà àkọ́kọ́ náà àwọn nìkan lẹ́ni jáde tó náà jáde tó náà lọ́wọ́ pépé nínú ọkàn rẹ̀ wàlámúdé kéde ìmán ìgbàgbọ́ yọrọ ni ní irú àwọn yẹn lè máa bá olùṣèṣin ọ̀rọ̀ ẹni tó dúró déédéé náà wọ́n máa sọ lẹ́yìn káàkiri wọn ò sì ní rí ìdí ọ̀rọ̀ kankan múlẹ̀ kó bí kí mo gbọ́ pẹ̀lú ráì mo gbọ́ mo wà ráì sọ irú tó dá nìyẹn ẹ̀yìn ti ráì kọjá ló dé àmọ́ gbọ́ nǹkan báyìí báyìí báyìí àpàtì ó béèrè máa ń tó mọ yín ṣe bẹ́ẹ̀ kí ló dé sọ in tó ń jẹ́ ìgbésẹ̀ tó dáa jù lọ. àmọ́ ìgbésọ̀ èèyàn bí ẹnìkan ọ̀rọ̀ pé ń ṣe ìwà kọ́ ń sọ ìsọkúsọ síta ó ń sọ ìsọkúsọ síta irú ẹni yẹn tọ́lọ́ bá ní kéèyàn ó rí kéèyàn bá sọ̀rọ̀ àbí àwọn ní ẹ̀nà ó da bí yóò ti rí ìyẹn ní kéèyàn wọ́n ṣàlàyé aburú rẹ̀ ìgbàlá àgbélábájá takó bá rọrùn kó dápọ̀ rẹ̀ dápọ̀ rẹ̀ takó rẹ̀ bá ní yí àwọn èèyàn dáadáa àbí tó bá ní yí bá dápọ̀ rẹ̀ kò sí nǹkan kan tó lè dákalẹ̀ rẹ̀ pẹ̀lábájá òun ní ìtura rẹ̀ mọ́tìjẹ́ ń dápọ̀ rẹ̀ torí ní tó ti bá ń fẹ́ rí sí bàbá sọ̀rọ̀ tó kọ́ mọ́ ní àyè lọ́sí ní ojú tó àti lè dìbìtà àkúrú dápọ̀ mi èyí tó wáyé bá mi sọ mọ́ tó látẹ̀kúnà àwọn àlẹ́ ṣèyítọ́nà àlẹ́ àkẹ́kà alẹ́ ní kí ọmọ jẹ tó ti kó wọlé ọmọ ìyọwọ́ lórí ọmọ ìyá rẹ̀ lórí ọmọ ìyá rẹ̀ وبصلب عن فعمدني النصيحة في انفرادي وجنبني النصيحة في الجماعة وإن خالفتني وعصيت أمري ولا تجزى إلا لم تعطى الطاعة من شافعي رحمه الله تعالى قلت بقى سواسكم وسواسكم لابنك فبالي kò sọ fún mi pé ah ntẹ̀sí yóò dáa ntẹ̀sí yóò فأنا وجنبني النصيحة في الجماعة ما تواكب بلاد يوميا وأنا وإمام شافعي فقول كلانا فقول لرأيين فأنا أقول كده فأني وإن النصح بين الناس نوع من التحكيم لا الاجتماع يوجد فيهم من سواه akọ́mọ ti ọmọ lóru òun òun pàtí èyí láàrin gbogbo àwọn èèyàn onínáwó ní ẹ̀ta kí ó ní ìyẹpẹrẹ èèyàn ni orí ẹ̀yẹ ń tọ̀ ní láàárọ̀ sí náà ní ìfẹ́ inú mi ò ní dùn ọmọdé káwọn èèyàn máa gbọ́ kàdúrà lẹ́sẹ̀ wá sí mi. wọ́n ní àkọ́lítà ẹ̀yìn mú ìṣáàfin ní bá kọ̀ tó ọ̀sán tí mo sọ yìí ọ̀lẹ́fẹ̀ amòye sọ tako tí sọ fún ọ wọlé fẹ́ẹ̀dà mẹ́lẹ̀ bí wọn lọ́ba jẹ́ o ìdí àlàm tó lọ́tọ̀ kí màá ti gbọ́ tó gbé fún mi wọlọ́pàá. tó tó a ti lọ sí ọgbà yẹn ni kí n rí kí n sàlàyé fún mi. ìyá ẹ̀sìn báyìí ẹ̀sìn báyìí ẹ̀sìn báyìí tó a sọ tó bẹ̀rù ọlọ́run tó fẹ́ fẹ́ fi ọlọ́run. òun ló tó a kó olùkọ́ bá sọ fún tó gbọ́ ló padà ló padà ló lẹ́sìn ọwọ́ ló fẹ́ ṣe kì í ṣe fẹ́ẹ́nu ló fẹ́ tẹ̀lé ẹtú wá fẹ́ tẹ̀lé fẹ́ẹ́nu òun lè ní ó kìlọ̀ fún ọba nọ̀rọ̀ lóun wọ kan kan ni, ìfún ọ̀sìn kan mìíràn ẹnìyẹn ti ní ibi tó fẹ́ pọ̀ sí ẹnu ilé ènìyàn wá nìyí ó pẹ́ bóyá àti rèé ó tún sáyé àyìn ó dànù pé alábòsí ni wọ̀nyí a àfi àfi àfi tọ́jú sínú gbogbo kọ̀ǹpútà ni wọ̀nyí àpè àpè mára onísúnmọ̀ náà rí fún bíbí àníyàn nínú tó àwọn wà tó àtúrí yẹn síta. òun náà ni pé ọ̀nà tí ẹ̀ máa fi ń là láti jẹ́ ẹni tí ò ní jẹ́ mùsùlùmí lórí àwọn tí ó gé ìmáàlì ní wọnú ọkàn rẹ̀ òun náà ni kí ọmọ máa ṣe ọ̀rọ̀ ẹ̀yìn rí bá ọ̀rọ̀ ẹ̀yìn ẹni tó bá ń jẹ olùgbàgbọ́ òdodo ẹni tó jẹ́ olùgbàgbọ́ òdodo ẹni tó dúró ní ilé rẹ̀ sùn tó kọ́ ọmọ rẹ̀ sọ̀rọ̀ ẹ̀ láì dáa wọ́n lé àtẹ̀sẹ́bẹ̀ sí àwòrán ìhìn àdúgbò ọmọ wálá ìpìlẹ̀ káàkiri ọmọ wálá ìpìlẹ̀ kí ó wí àwọn ọ̀rọ̀ wà káàkiri tó kọ́ ọmọ yọjú gbogbo kéde láì fi ọ̀rọ̀ sáà máa wájú ah, ah, ah, tó wí rẹ̀ wọ́n lé ọkọ̀ kéré sọ̀ bẹ́kún bẹ́kún wúlẹ̀ kí ni kí lọ kí lọ kí lọ fẹ́ gbà mí yẹn o lọ fẹ́ gbà mí ẹ̀ lọ ara kẹ ẹlòmílẹ̀ ẹlòmílẹ̀ báyìí nígbà tí ó kọ́ lóṣù pé láti yókò mi ṣàlàyé ọ̀rọ̀ ilé kọ́ fẹ́ kọ́rọ̀ ló kílẹ̀ bọ̀ kọ́ fẹ́ lọ́wọ́ pé kò fi jẹ́ ẹni ní àwọn nǹkan báyìí tó kò dáa ìyẹn máa ń jìnà sí òfin ọmọ wa láì síyàn àbí ìyẹn sọ̀rọ̀ wọn náà rí pé ó ti sọ ni òbẹ̀rẹ̀ kọ́lẹ̀ òun lè dé káàkiri ẹyin sọ pé ìsọ ọ̀pọ̀ ní tí mo sọ ní ọ̀sán ìsọ nǹkan báyìí ó lè gbé ọ̀rẹ́ látọ̀ lè gbé káyìn ọdún mẹ́wàá káyìn ọdún márùn-ún káyìn kẹ́sì sí rẹ̀ ní pípa rí ẹ̀ ó tún gbé ìlú àwọn nǹkan báyìí kì í bàtọ́ lágbára tí ọ̀gá rẹ̀ ló mùsùlùmí máa ń jìnà sí àwọn nǹkan báyìí lòyìn wá ìmọ̀ àtẹ̀lé láì sí ẹ̀ka kiri.

tó jẹ́ olùtẹ̀lé àṣẹ ọlọ́run ẹni tó ń sin lọ́run ó ṣe yẹ kó sìn lóbi láìpẹ́ rẹ̀ wọ́n wá mọ́ káàkiri tàtà bá àrùn ọ̀hún àwọn ọ̀tọ̀ ọlọ́run tó wá ti lè tiẹ̀ náà sáyé òun wá bó ti tó àti nílẹ̀ àwọn ìbò yẹn tó bẹ̀rẹ̀ lẹ́nu ọ̀wọ̀ bí ó jì olóòtú kí ni àwọn èèyàn wò ní tiẹ̀ náà lẹ́yìn tòun tó bá bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ ló fi ń fi ẹlẹ́lẹ́ lásán sókè alẹ́ tó ti tó ń gẹ́gẹ́ ló ti akọ ara rẹ̀ tí ó ké fún ara rẹ̀ wọ́n yàtọ̀ o. Tòlẹ́ ní ẹ bá dé fẹ́rẹ̀ lórí rẹ̀ ìpínlẹ̀ ń sọ pé àwọn alámẹ́yẹ̀ ọ̀dà ní ọ̀nà. Ẹni tí ò da mú òun ló sì di ara rẹ̀ síta. Ẹ̀wọ́n ni ẹ̀rí ẹ̀ ò bí ẹ̀. Ẹni ẹ̀wọ́n ẹ̀ kó wọ ọ̀bẹ̀rẹ̀ díẹ̀. Ẹnì kan kò lè wò bí ìdí díẹ̀. Ẹ̀ tó ń bẹ̀rẹ̀ òun tó ń bẹ̀ mo dí yẹn káàkiri ẹ̀yìn tó pépé láì fi yẹn ní wákàtí ẹni tó bá ti ń wo láì fi yẹn pépé lẹ̀ ní wákì láì fi tiẹ̀ náà rọ̀wọ́ sì bá rìn yàn rọ̀wọ́ sì tó fi lè kó pamọ́ tó rọ̀wọ́ tó àkiri rẹ̀ tó àbòsí ètò tó wọn wọn ń bó yẹn tó ìyẹn gbọdọ̀ lò pẹ̀lú ló bá lọ́ba pẹ̀lú ọmọ ènìyàn ni bí ẹ bá ṣe rí pé bẹ́ẹ̀ bó o ṣe gbọdọ̀ pé ipe ń já ibi tí ọ̀dáadé ọmọdé yẹn dáadé rẹ̀ wà láàyè wọlé lọ́rọ̀ lọ́rọ̀ àdìsí lọ́rọ̀ jọ̀mọ́ bébí yẹn ọ̀dáadé ọmọ lọ́dáadé rẹ̀ bẹ́ẹ̀ ni ibi tí yorùbá burú dé mọ́tò kó burú dé rẹ̀ wọ́n yìí dáa kóńtó fà ẹ̀dí rẹ̀ ẹ bá fẹ́ ẹ dúró déédéé lé rẹ̀ kọ́dà wà láàyè bìrì mọ́tò kún ṣẹlẹ̀ ààrùn ọ̀wọ́mí àlẹ́ àlẹ́ àti àìdìlú ìdìlú kó akọ̀rọ̀ bẹ̀rẹ̀ tẹ̀kọ̀ọ́ bóyá òun bá rìn ẹja ní ìsìn ìjọ ń bínú síra yín ó ti wá béèrè ọ̀rọ̀ ìlọ́wọ́ rẹ̀ tó kò láwọn yárí ọ̀rẹ́ á mo ti mọ̀ ọ́ olódodo yẹn ni ọmọdé wà bí mi tó fọ́lẹ̀ ní àti ẹ̀ à ń yà lọ́wọ́ báyìí tó dé ọ̀yẹ̀dú ọ̀rọ̀ nìyẹn àbápẹ́lẹ́ ń bò lórí olódodo tí ọ̀hún ilé ìlú àgbà kò ń bẹ ní Ya, èèyàn kéèyàn tó lọ sókè sí èèyàn kéèyàn ìgbé kò ní àwọn àwọn burúkú ń bẹ lọ́wọ́ rẹ̀ tí ìrọ̀lẹ́ kò rí ẹ̀ aláìyàn èèyàn ń ṣàbùkù rẹ̀ nítorí pé ẹ̀yìn já wọ́n ni wọ́n láyé ti wọ́n lọ fún ṣan àwọn kan ní àìlà àìlà àtàlẹ́ èyí ti ló wá kọ́ ọ̀bẹ̀rẹ̀ sẹ́kọ̀ọ́ òkè ẹ̀jú lọ́wọ́ lọ́ba yẹn òun ló tún mẹ́jẹ̀ lọ lọ́wọ́ ọba tó irú eléyìí náà nìkan tí èèyàn gbọ́dọ̀ mọ̀ èyí ò túbọ̀ sí kẹ́ ti ń ta ẹni tí wọ́n ní àgbèrè ọ̀dá ẹ̀sàlàyé ẹ̀ fáwọn èèyàn tí wọ́n kó báwọn èèyàn pàtàkì ohun tó bá ti níbi pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ẹni tí ò bá ti kú lélé lórí ọ̀rọ̀ ẹ̀sìn yìí máa bẹ àwọn èèyàn sí kéèkì ti àwọn èèyàn sí pé àtúkọ́ máa rẹ kọ́mẹ́ǹdì fáwọn èèyàn láéláé èèyàn wó ẹ̀sìn ọ̀rọ̀ ọ̀wà nìyẹn tòun náà ní ẹni tọ̀ mọ́ àtọ́lá òṣèlú tó bá ń tú àtúrí ẹni tó ń jẹ́ mùsùlùmí ẹ̀ ọlọ́wọ́ tó àtúrí tiẹ̀ náà ومن استتبع عورته يقضأه في بيته ẹni tí ọlọ́run bá wá tú àtìrí rẹ̀ àtìrí rẹ̀ gẹ́gẹ́ ọlọ́run ó ti dórí sí àtìrí rẹ̀ tó ti yẹpẹrẹ kò yóò yẹpẹrẹ láti lé tó ni kí ẹni tó ń jẹ́ èèyàn gidi wọ́n á ilé gẹ́gẹ́ náà yẹ ilé yẹpẹrẹ á ènìyàn rẹ̀ kó kí èsì ara rẹ̀ àlejò bí ẹ máa jẹ tó tẹ̀sán ọlọ́run tó tẹ̀sán ọlọ́run ayé wọn á rí ọ pípé ọmọlúwàbí rè wọn ò rí ọ pípé á èèyàn gidi rè wọn ò wọn lẹ́yìn fún kálukọ́rọ̀ ní kí èsì ara rẹ̀ fa kálukọ́rọ̀ ní kí èsì ara rẹ̀ pípé wọn gbogbo wà jẹ́gbẹ́jẹ̀gbọ́n ní ìgbẹ́ lọ́wọ́ rẹ̀ sọ pé pé gbogbo ọ̀rọ̀ rẹ̀ aburú ni wọ́n mọ̀ ń sọ kọ́lá tí yẹn bá jẹ́ tó pé àwọn yẹn ń sábò sọ́sọ̀rọ̀ láburú níbẹ̀ ọ̀wọ́ọ̀lì ọ̀wọ́ọ̀lì tó bá yá tó ẹgbẹ́ nìyẹn ń tẹ̀sìn lódodo ní o ń tẹ̀sìn ọlọ́run ní tiẹ̀ ní o ń tẹ̀lé ìlànà mẹ́rin tiẹ̀ ní wàlúwà náà padà rí pé kò rí bẹ́ẹ̀ padà bá báwọn tó sọ̀rọ̀ rẹ̀ kò rí bẹ́ẹ̀ kí á àti kò rí bẹ́ẹ̀ irú àwùjọ ọ̀sìn ìfẹ́ ọ̀kan ní wọ́n bá àwọn ló jẹ́ láyé tó bá jẹ́ lórí fún àmẹ́ríkà ọlọ́run sẹ́nà èékúlẹ̀ 結構でない。結構でない。まじかわりとバンド。まじかわりあ、バコロンベニアのえ。あ、まじかわり。ウェブのようだ。ウバコロンベニアのようだ。あ、まじかわりと。よ。ギリギリよだ。よくじあ、あでも、でも、それは、いいですよ。は、こう、昨あ、 má ṣe forí rẹ̀ kọ́lá ìlú mi ò lè ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ náà kó lọ ọ̀hún ìlànà ìlànà ìlànà bí kí àwọn ẹ̀gbọ́n jẹ́ rí ẹ̀ kó lè gbọ́n ń bẹ́ sẹ́wọ́n ìyẹn kọ́ ló ní ẹ̀yẹ́ yẹn láti lórí ìyẹn wàlúwà rẹ̀ ẹ̀ àti sáré sọ̀rọ̀ fúlàní bàbí ìyàwó rẹ̀ máa sọ pé ẹ̀dú ẹ̀ lọ́nà ẹ̀rọ ti rẹ̀ wọ́n fi máa tẹ́ sórí. àwọn tó bá máa ń tẹ́wọ̀ ìbò yẹn ẹsẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ sọ fún oníjà wọn lólè. tó gbogbo àwọn kan ẹsẹ̀ ká sí èdè ni ká tó wá ní ẹni tó jẹ́ ọ̀rẹ́ yẹn ká tó wá ní ẹni tó jẹ́ àbúrò yẹn ká tó wá ní ẹni tó jẹ́ ẹgbẹ́ rẹ̀ ká tó wá ní ẹni tó jẹ́ bàbá aláì aburú ara ni ọ íńtánẹ́ẹ̀tì tó lọ́wọ́ tọ́lá tọkọ ní láyé tọkọ ní òun náà ní trọ́ọ̀tì táyà kọ́kọ́ orí lórí lára rẹ̀ kó tó dàbí ẹbí ọlọ́run àwọn ìfẹ́ ni pé á ah, èrè yìí káàì ẹni tó lápapọ̀ fẹ́ mi abájú ìtọ́jú lọ́wọ́ láti bá náà mi bá kọ̀rọ̀ sí láti bá náà mi bá gbé dúkìá lọ́wọ́ ẹ̀ nǹkan níbẹ̀ náà mi ìlú ti jàmbá tó àwọn kò dé fọmọ tó nílé ah, àbúrúláńlá ni ó bẹ́ẹ̀ náà ni obìnrin náà ti mọ̀ lọ rí ọkọ̀rẹ́ kọ̀rọ̀ tó lè wọ́yẹ kọ́kọ̀rẹ́ lé wọn bẹ́ẹ̀ gbọ́dọ̀ rẹ̀ àwọn ọkọ̀rẹ́ bẹ́ẹ̀ gbọ́dọ̀ rẹ̀ fún akókó fún ọkọ̀ ìrọ̀ ní ìyá abẹ́lé ìdí àpò àpòsálẹ̀ wọn kò sílẹ̀ wọn ẹ ẹ ẹ ǹbẹ́ mú mọ́tò rẹ̀ òkùnjọ́ wọn kò kàn sí wọn kò mọ̀ gbogbo ìyẹn wọn ní ìwà irú tó bá yẹ ti rèé yẹpẹrẹ nu ní yẹpẹrẹ tó ìyẹn tó gbọdọ̀ fún ìwà rẹ̀ ṣe tó kún ẹ̀sìn tó gbé nù nǹkan tí ó lè kó àìwájú ọlọ́run òun lè kí wọn máa ní ìwà tó ohun tí wọn sọ̀rọ̀ ohun tó fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn kọ́ra àkídà ni ọ̀rọ̀ àkídà náà fi bẹ̀rẹ̀ síra yìí ọ̀rọ̀ tó ní í ọ̀rọ̀ Qur'an màkàlù ọ̀rọ̀ ìpìwà ìṣòro wọn ní ìgbàlá ọ̀hún tó ọ̀rọ̀ pé ọ̀rọ̀ ìmán wọ́n sọ mọ́ fífa alùpùpù ọjà náà ìdí máa ń lé amáradí ọ̀rọ̀ Al-Qur'an ọ̀rọ̀ nílí ọlọ́mọ bá jẹ́ ní تراكنا ọ̀rọ̀lẹ́fà àwọn sọ̀hábà lẹ́yìn sọ̀rọ̀ àìrẹ̀sẹ́lẹ̀m tí wọ́n sọ pé ipò tábùlọ̀ gbé wọn sí àwọn mùsùlùmí bákan náà wọ́n sọ nípa kọ́lùkù àpò àìlè ìzáàj bákan náà wọ́n sọ nípa ọ̀rọ̀ ìmáà tó ti máa ń lékún tó ti máa ka Qur'an tó ọ̀rọ̀ ẹni yẹn ti ń kà yẹn kí ni yàtọ̀ rẹ̀ tó ṣùgbọ́n kan náà wọ́n sọ̀rọ̀ pé àtúmọ̀wọ̀ ti fà tí ká bá fi ọdún kẹ́kẹ́ ròyìn ọlọ́run ọba ṣé tá a fi ròyìn yẹn náà sí nǹkan yẹn ṣé ń bẹ lára tá a ròyìn àbí nǹkan yẹn ò sí mbẹ̀ tí wọ́n ṣàlàyé rẹ̀ tó wọ́n ti wá sí i ẹ̀rí fọlọ́ àbíyá nìyí wọn náà àtúmọ̀wọ̀ ti fà wọ́n wá fi ọ̀rọ̀ àtàdé mọ́tẹ́kùnrin rẹ̀ àhàdé mọ́làmìyàkùnrin àgbọ̀rọ̀ jẹ́ pé yóò wá ṣe alábìíyà èyí ṣe mọ èké tó ń lè mọ́jì òbí ṣe máa pa òṣàtúkọ́lé òṣàtúrọ̀ èyí dó èyí ṣe èyí wíwẹ̀ ẹ̀rẹ́pẹ̀ èyí dó èyí wọ́n dúdú wẹ̀ ọdún ògùn ní sọ wọn o èyí dó èyí máa dóògùn èyí máa ń èyí máa èyí sín gẹ́rẹ́ èyí sín kankan tó gbogbo ọlọ́wọ́ bá là bẹ̀ tó kò ní àkáǹtì táwọn èèyàn máa ní ẹ̀fọ́ òní tó onígbòrò àti tọ́lá ọlọ́run wọn yọ ọ́ fún bẹ́ẹ̀ tó èèyàn gbọ́dọ̀ wá sí ìdílé ìwà ọ̀nàbí sọ̀rọ̀ ọ̀sẹ̀lẹ̀ ọ̀nàbí nínú nǹkan tó kó máa mú iṣẹ́ ọmọ ènìyàn kó iye ọmọ àgbẹ̀ àrùn tó kọ́ ni ìyẹn tó jà ní tó jẹ́ ìrẹ̀lẹ́nu pé ah mo ti rí gbogbo àwọn iṣẹ́ tó mú tó báyìí sọ̀rọ̀ ní ìtura ìtura rí ní àná mọ̀mùkún ẹ̀rí àwọn àdáda irọ́ kájínà sí irọ́ bẹ ní ẹnu ẹlòmí ti pé àgbá kò ní irọ́ bú bẹ̀rẹ̀ ní ẹlòmí iwájú lè kì ìwó lè ìmọ̀ jí àwọn èèyàn ní nǹkan tó dúró àwọn kan báyìí ìṣúná gbọdọ̀ jìnnà sí kọ́nà fún wọn ṣáà máa wà kò ṣe wá ní tí ó dúró délé tó jẹ́ mọ́tò lè gbé tọ̀bí ẹ̀rà tọ̀rẹ́ ẹ̀sùn náà. هي تقلني قولي قولنا بسيري جيد الله تعالى ترى كده من الله تشربه في أبر الجبجو أبر اللي أيوة الشعبين إن شاء الله نرجع الخميس هو اليوم في الأول ومثلا هي جمعة الاعتقاد الهادي من السبيل الرشاد الإمام موفق الدين المقدسي عليه رحمة الله ابن قدامة المقدسي من كلا كلا كلا ما عليه قال ربنا شاء في نور الله اللهم أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب Okay, okay. نعم. Assalamu alaikum wa rahmatullahi oníbẹ̀rẹ̀ ni ọlọ́mùsí ó dá sí ìyàwó kó máa kọ iṣẹ́ fún ọkọ rẹ̀ ẹ̀rí tó bẹ̀rẹ̀ yẹn tẹ́bi dáhùn ara rẹ̀ ni tó dá kí àwọn ọkọ iṣẹ́ fún ọkọ rẹ̀ torí kí ẹni pípẹ́ dá sí ọmọ ọkọ iṣẹ́ fún àlá rẹ̀ òun kì í ẹni ẹni ọdún ọ̀dà tí àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n máa ọ̀ṣẹ́ fún ọkọ rẹ̀ tó lára ojúṣe ìyàwó òun náà ni kí ó wúlò fọkọ yẹni kí kí ọkọ máa rán níṣẹ́ tó máa ní kídìmá kídìmá kí ọmọ tọ́jú yẹn ní jẹ́ báwọn kí ọmọ ṣe dáadáa sí yàn kí ọmọ ṣiṣẹ́ fún yàn tó orí jẹ́ pé ọkọ wa ṣe kọ́kọ́ wá ní ìbẹ̀rẹ̀ bá mi ṣe wọ́n ni á ìlú rẹ̀ ṣe. kò dáa pàtó àti iṣẹ́ yìí tó a lè jẹ́ sí ọlọ́mọ tó bá rẹ̀ pa tó àti iṣẹ́ yẹn ọlọ́mọ pé á kó di rẹ̀ tó ọlọ́mọ dúró ara ọ̀rọ̀ kọ́lá àwọn ọmọ ọ̀dọ́ dá ní kíkì dé ìyàwó wa anábìrin ilẹ̀ ẹ̀kọ́ wa nà tó ń náwó lókun دعيهم الله ذات أيديكم فمن كان أخوه ذات يديه فليطعم من يأكل وليلبس من يلبس ولا تكلفهم ما يغلبهم وإن كلفتموه ما يغلبهم فأعينوه Ànábì ní ẹ̀tọ́ bá ní ọmọ ọ̀dọ̀ tí ń bá ń ṣe tí ń ràn lọ́wọ́ sọ Ànábì ní ẹ máa kó wà lára wọn iṣẹ́ tí ń pa òun níká ẹ máa gbé kan lọ́rùn ṣé wọ́n wá gbé iṣẹ́ tí pa àwọn tòkí ọmọ rẹ iṣẹ́ iṣẹ́ ìmọ̀ iṣẹ́ tó yá tí ó dé báyìí tó yẹ parí tó bá tẹ̀ fẹ́ ṣe òun náà ní àwọn ìṣẹ̀kẹ́ tó yẹ tó wọn ló mọ̀ rẹ̀ ṣe tó wọn mọ̀ pé àwọn ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ tó òṣèlú tí àwọn ọmọ tó wọn jẹ tí wọn kọ iṣẹ́ fún ọkọ rẹ̀ láti ní wọn kọ iṣẹ́ fọ́kọ rẹ̀ yọ sí kí wọn náà iṣẹ́ ìlú iṣẹ́ iṣẹ́ kí wọn bẹ̀rẹ̀ ọlọ́wọ́ wa. Mo kọ́ ohun tí wọ́n ti rán kọ́ máa lọ. tó àwọn akẹ́kọ̀ọ́ bíi kọ́kùnrin jẹ ní òkè tí ó ṣe pé àwùjọ wa yìí fọ́ di obìnrin àwùjọ wa yìí ń fọ́ di obìnrin tí kọ́kùnrin yóò dìde lọ́wọ́ jẹ́ sàmì ọ̀wọ̀ wà rẹ̀. ó lè ní asọ́lámà ẹ̀kọ́ tí èyí bá ń tún ọ lọ́wọ́ sí ara sí alákọ̀ọ́ni sí ẹni ẹ̀ tí ó ṣe alhamdulillah ẹ̀rọ kò ní ṣe ẹni ẹ̀ ń wà lórí يمكن يرضى الذي منا بالصلاة الشغلة يجي مدارية يفكر يتلاقيه كونسيست لوري هو المشهور لا يشكل انتوا بقى كونسيست لوري ده كان تصور في كان ميت في بيزي على ريما تبعتوا سن ما بعض لنا so báko bá tẹ̀lé pé àtúndìlà kò ní ìdíkẹ́ni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ fún wa tó máa kékeré àmúkàwọ̀.

lẹ́yìn bàtú láti sọ ọmọ tán ẹ̀rọ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lọ sí lẹ́yìn àtúntò ayé kò tún ìṣàtúnṣe nǹkan yẹn títí di nǹkan yẹn ba àwùjọ jẹ́ fún ọ̀sára ẹ̀rẹ̀ fáàrù fún mọ̀ ọ̀wá. Orí ọ̀nà àtàlámà àlékún. Jẹ́ kí ìjẹ́ tí sọ̀kòtò wà ní ojúbo àní tí ó bá kọjá àkókò tẹ̀ ìwé lọ́lá ju. Wọ́n wà ní ọdún kan òun ni ó ní ọlá jù kànáàdì ní usratul mu'min ila ansab sàkẹ́ ìgbé aṣọ mọ̀mí ní àdìsókòtò rẹ̀ ó wà ní àárín gbùngbùn sáà yẹn pé ojúgun ó wà ní àwọn àárín gbùngbùn rẹ̀ ànábì ní wàlá bẹ́ẹ̀kẹ̀lì náà ó mọ̀ sàlẹ̀ wọn kò sí lógún ó wà ní òkè gbogbo ẹ̀jẹ̀ tí ó kó ẹ̀jẹ̀ tá tó kí tòkòtò wà lókè rẹ̀ àbí aṣọ àmì kò sí tó burú lẹ̀ tòbẹ̀rẹ̀ àfa ti yọ ike adigun tó bá wà ní àwọn ìdajì ojúgun yẹn onídìgbò ló wọlé mọ ojúgun kọ́ àwọn ìdajì rẹ̀ láti bí ìsibí yìí kọ́ ní ìtùtù kúrò mọ́ mo ní onídìgbò pé ìdajì rẹ̀ níwà wọ́n tó kọ́ńtà tó wà ní àwọn àárín méjèèjì yẹn náà tó kó tó wà lókè òun ọ̀dọ́ látó kọ́ wà torí wà láàbá ìsìlámẹ́ nìsọ wọ́n lọ wà ẹ̀ wọ́n lọ ní ẹlẹ́kùn àárín nínú àwọn gbọ́dá pé ọmọ ìṣòro ìjáde tó wà pọ̀lú sí ìhòòhò ìhòòhò pọ̀lú sí kí wọ́n tó ń gbà kọjá àti àwọn ènìyàn wọ́n sọ pé òkú kún tó wọ́n ní ìṣẹ́ òun wà bẹ́ẹ̀ ni ó ṣe ṣe kí àwọn èèyàn kọjá lásìkò yẹn tó tó ìrìnlẹ̀ kò tí ì fojú pọ̀. wọ́n mú láti àwọn wà tó lé bá ṣíwájú tó lè dúdú. tó ẹ nínú ẹ̀kọ́jà lẹ́sọ̀ lọ sọ́dọ̀ púpọ̀ wa bí kí ìyẹn bá fẹ́ tọ̀ àbí ìyẹn fẹ́ ṣe bẹ̀rẹ̀ ìyẹn máa ń wọlé tó pamọ́ ni tó pamọ́ náà lè máa ń wọ̀ láyé ló máa rí yàn tó ń gbà tí àwọn adúlójú títì tí mọ́tò bá ti ń kọ́ àwọn ti fi àwọn ọlọ́dẹ sílẹ̀ àbí lọ́wọ́ dá mọ́tò dúró tó irú àwọn nǹkan yẹn nǹkan tí ò bá àìṣe irú ẹni yẹn ṣe tó kò dáa fún wọn sí náà wọn ń wá tó bá ṣe kọ́lọ́fí náà lè yẹn tó máa ń tọ̀ tọ̀mọ̀ wà. One of the priorities of an Christian and inspired as a Jewish This Lord, how can we live by them? There is one sense, what can I desire and I could identify as the Kèbèrè náà ni ìyàwó jẹ́ àtàwọn ọ̀rọ̀ ẹni tó jẹ́ àtàwọn jíò kèbèrè wọn. Bẹ́ẹ̀ náà ni ẹni tí ó ń sin òkà náà kèbèrè náà. Àwọn kẹrẹ́ kèbèrè tí wọ́n yẹ kò fi ṣe kò bẹ́ẹ̀.

ìtọ́jú sílẹ̀ tó kílẹ̀ tó wà ní nàìjíríà náà lórí ìfẹ́ máa fọwọ́ máa sọ̀rọ̀ báwọn ní àwọn ilé fẹ́ra ṣe àwọn ilé báyìí bò lòun ti máa sọ̀rọ̀ ọjọ́ ìjà ìyá náà wọ́n máa sọ̀rọ̀ rẹ̀ sàn wọ́n máa sọ̀rọ̀ iná wọ́n máa sọ̀rọ̀ àdìjẹ́ náà tó ìtumọ̀ rẹ̀ náà ni pé wọ́n jẹ́ ní sí wọ́n mọ àwọn ìtàn yẹn ẹ̀ẹ́dì ìgbóhùn yẹn lọ́dọ̀ àwọn ilé yẹn àwọn ẹlẹ́bọ̀ àwọn ìtàn yìí ò ní àjẹ́nà kan bẹ tó lọ kọ́ bá ọkùnrin láwọn onílànà kankan tó táwọn tó ń jẹ́rẹ̀ bọ́ọ̀lù tó níta ilé ìdí jẹ́ wọn kúrò ní àrùn tó dáàbò yẹn tó kékeré náà jù ní wọn kì í tó wọn tó ń ṣe kékeré nítorí wọn tẹ̀lé ìlànà náà sọ lọ́wọ́ rẹ̀ kẹ́lá náà lè fi ọlọ́run ní lẹ́tà ọ̀wọ̀ ọ̀rẹ́. Nílẹ̀ ní àtàrà rẹ̀ máa tó kì í tẹ̀lé ìdájọ́ kí òfin àná kí òfin àná tó náà lẹ́sọ̀ lọ sọ́lá lọ́wọ́ tó tó wá kí àná kó àpò àwọn òbí wá kó iná èyí tó lè jẹ́ kí ìyá ní ìfà ìlú bí àtẹ̀lẹ̀ nínú ọ̀rọ̀ tó kí òfin àná nínú nǹkan tó wà nínú ẹ̀sìn náà lẹ́yìn ní ìṣẹ́ àlejò ọ̀gbọ́n fún àti lálàyé fún سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك Oke, ini misalnya apa? So, program yang baru, yuk, Pak Iman, Yuk,